ètò yín ètò wa bó ṣe ń lọ tí ìbáṣepọ̀ ìfẹ́ ó sì ń tẹ̀síwájú obìnrin ti wà níbi tí mo mọ̀ pé ó ṣeé ṣe kó gbèjà yín ìyẹn tó bá lè rí ìjà yín gbè ọkùnrin èmi ò ní gbèjà ọkùnrin tó ya ọ̀bùn tí kò sì moge ṣe Ṣogorẹ́níkejì lórúkọ tèmi àlejò mi sì ti wà nínú ilé tá a lálejò mi lónìí lórí àkórí pàtàkì tí a pè ní pàtàkì oge ṣíṣe nínú ìbáṣepọ̀ ìfẹ́ àti ìgbéyàwó òun náà ni ọ̀dọ́mọbìnrin ẹni tí ó jẹ́ ẹni tí ó wà nínú àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba èyí tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọdé pàápàá àti ìtúká ìgbéyàwó pé kí ó lè da ó ní ẹni tí mo ní lálejò lónìí àwọn náà ni omidan ọlọ́ládé ọ̀gùntàṣọ́ ẹ kú déédéé wòyí o ẹ bá mi kí àwọn ará ilé. ẹ̀yin ará ilé ẹ kú dédé wòyí o ó kì í o ẹ kú ọjọ́ mẹ́ta báwo ni iṣẹ́ ṣe gbogbo nǹkan ń lọ Ọlọ́run ṣeun orúkọ tèmi ni Ọlọ́ládé ọmọ Àgùntàṣọ́lù. ẹ rí i pé ọ̀rọ̀ ni ò jẹ́ kọ́ mọ́ kẹ́nu ó dùn Ọlọ́ládé ṣẹ́rípóge gan ti wà nínú nǹkan ta torí ẹ̀ mo ṣe gbé wọn wá Ọlọ́ládé Àgùntàṣọ́lù mo ti ń sọ nǹkan kan kó tó di wípé ẹdẹ mo ti ṣàlàyé kí n má tún ṣẹ̀ṣẹ̀ padà sórí ẹ̀ òun náà ni wípé mo ti sọ nípa oge ṣíṣe ọ̀nà wo ló ṣe yẹ ká máa gbà ṣoge ṣùgbọ́n sí ibi tí mo ti fẹ́ mú ìbéèrè mi ó ní wípé ṣé tòótọ́ ó ní ó ṣeé ṣe kí oge ṣíṣe fa ìtúká tàbí àìlọdéédé tí a mọ̀ sí separation nínú relationship. Um, olóòtú hmm? ó máa ń fà. Hmm, ẹ̀rọ abàmì máa bá àwọn ará ilé náà sọ. ó máa ń fà nítorí pé tí obìnrin especially nínú ìgbéyàwó tí ò bá ti mọ bó ṣe ń túnra ṣe àbí tó ní pé nítorí pé òun ti bí ọmọ hmm. kó wá tú ara lẹ̀ kó dára sílẹ̀ kó má lè ṣe bóyá yẹ hmm. kó ṣe kó make sure pé òun ṣerun dáadáa òun wẹ̀ déédéé tá a bá wò dáadáa a máa ń láìkì kéèyàn máa smell nice. Hmm, tẹ bá rìn tẹ bá rìn lẹ́gbẹ̀ẹ́ èèyàn tẹ rí pé nìyí ah, ó smell nice ẹlòmíì gan tún lè wò lẹ́lẹ́kejì pa ibo ni ẹ ti rí òórùn tẹ. Ah, ah. ṣó ti yé yín sí i eh. so irú kan bẹ́ẹ̀ yẹn ká hmm. wá sọ pé ẹni tẹ́ jọ ń gbélé ó hmm. máa fẹ́ pé ó da kóbìnrin kò ṣe ra ẹ̀ dáadáa tó jẹ́ pé àwọn obìnrin tó ń rí ní ibi iṣẹ́ because a bá wò ní àárín ibi iṣẹ́ náà a máa rán nǹkan tó máa sọ pé tó bá fẹ́ describe wọn ah o mọ lady tó máa múra yẹn o mọ hmm. bọ̀bọ̀ tó yẹ pé tó bá kọjá báyìí ẹ máa wọ nǹkan báwọn èèyàn máa fi ń wéyàn ẹ eh, imagine kí ọkọ máa wo pé wọ́n fi ìyàwó òun wé nǹkan bẹ́ẹ̀ àbí kíyàwó máa wọ̀ pé wọ́n fi ọkọ òun wé nǹkan bẹ́ẹ̀ pé ah tó máa ń ṣe bó tiẹ̀ jẹ́ pé bóyá ẹ máa ń jà nínú ilé gbogbo ìgbà ni hmm. a tún boost a tún feel ara ẹ̀ ego yẹn pé ah ah pride yẹn a tún ṣe kí pé ẹ̀hẹ́n so àwọn orun kan bẹ́ẹ̀ ó máa ń fà because tó o bá tún rẹ̀ ṣe dáadáa obìnrin tó ń wo ń ta yẹn kó tó lè rò lẹ́lẹ́kejì àfi tó o bá níwà hmm. because méjèèjì ó lọ ó ṣiṣẹ́ pẹ̀lú ara wọn bẹ́ẹ̀ni hmm, they go hand in hand so tó o bá ti mọ̀ pé ó yẹ kó o tún ra ẹ ṣe àwọn ọmọ ẹ náà because ẹlòmíì tún wà á tún tọ́jú ara ẹ̀ a tún wá fọmọ ọmọlẹ rárá wà á tọ́jú ara ẹ̀ wà á tọ́jú ọmọ ẹ̀ débi pọ́kọ ẹ̀ gan ó lè sọ pé òun fẹ́ gbéyà òun fẹ́ mọ́mọ́ ẹ̀ stro àbí kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta hmm, gan tó jọ stro. ah níbi tó burú dé ọkùnrin mi ò lè báyàwó ẹ̀rìn o. Ah. ó jìgbìjìgbìjìgbì. bọ̀bẹ ṣe sọ́nà ó wà lára àwọn ọkùnrin náà. lọ́nà wo ṣé obìnrin tó jẹ́ pé ẹ̀dẹ̀ sọ pé ó wà lára ọkùnrin obìnrin tó jẹ́ pé ó gbé fìlà ó gbé sórí fódìdí oṣù mẹ́ta eléyìí tó wà ní ìsàlẹ̀ ọrùn ó ti di pakàtà ṣé ẹ mọ̀ dáadáa Dada, àwúrú yàrá yàgì ogbó yàrá tó bá jẹ́ dàdà wọn á mọ̀ pé dàdà ni èwo ni kéèyàn wá ní dàdà lábẹ́ inú tó yẹ pé iná tó wà lábẹ́ irun obìnrin mi. Hmm. Ah! òótọ́ lẹ sọ bọ̀ kò ń ṣe fún bó ṣe wà ní ibi tóbìnrin náà ló wà ní eh, ibi kí ni tiwa kí ni tiwa. àwọn ọkùnrin ẹ máa rí wọn tírun wọn máa kó bí ilá tí wọn ò ní lè gẹ <laughs> ìmí ò ní lè yá ìmí irun àti pọ́n hmm ṣó ti imí báyìí bóyá dust ni kò tiẹ̀ yé mi mo mọ̀ bóyá wọ́n bí bẹ́ẹ̀ ni bóyá kú díẹ̀ kò di àbí nò bọ́ àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn hmm, ni mo máa wò pé ah, ah, obìnrin náà ò fẹ́ ẹ ṣe máa bá mi kọjú sáwọn ará ilé náà kẹ́ máa bá mi sọ fún wọn. ẹ wo aráalé atọkùnrin hmm. àtobìnrin ẹ jẹ́ ká máa ṣe mọ́tótó hmm. ara wa nítorí kí ni òun máa sọ pé ìrínisí ni ìsọnilọ́jọ́ kó tó máa sọ pé bí wọ́n fẹ́ mọrú ẹni tẹ́ jẹ́ nínú wọn kọ́kọ́ wòyìn tẹ́ ẹ̀ bá dẹ̀ dùn ún wò àbí bóyá ẹ lọ ń àwọn tó máa ní wọ́n ní body odor àbí mouth odor because àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà tá a bá ń sọ pé physical appearance gbogbo ẹ̀ náà ló kó papọ̀ bẹ́ẹ̀ yẹn hmm. kò ṣe pé bóyá kàn múra nìkan à ń ṣe kí ni à ń make sure pé o ṣe oge o ṣe irun ẹ dáadáa màá bọ́dẹ̀ ṣe sọ pé bóyá wíìgì pé a máa ń lo wig, òótọ́ la máa ń lo wig. bọ̀ ó máa tún da ká máa ṣe kí a máa ṣe irun ìbílẹ̀ sínú hmm. bóyá kẹ́ ẹ kó ni àbí kẹ́ ẹ ṣe dídí ọlọ́wọ́ mm, mm. àbí kẹ́ẹ̀dẹ̀ máa tú ó mm. pọ̀jọ́ wà wò pé ẹ ní time ẹ busy ẹ mọ gbogbo ẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣé wàá rí i wọ́n ṣe ń sọ pé obìnrin hmm. wọn ṣe gbá wọn ṣàwọ ọkùnrin náà yín ọkùnrin ẹ máa change boxers yín. mo fọ́ o. bẹ́ẹ̀ ni ẹ máa hmm. change boxers imí báyìí awọ boxers fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ jọ kí ló dé. ṣògùn láyé ni. ẹ jẹ́ ẹ máa change because ẹ lè máa wò ó pé à kò sẹ́ni tó ń wòyìn kò sẹ́ni tó ń wòyìn hmm. tí boxers yẹn bá ti ń rẹ̀ mọ́ pé kẹ́ tó mọ̀ ó máa jáde á máa fi jáde a máa fi jáde ẹ lè máa wọ pé ẹ fi perfume gan fi ẹ jẹ́ ká gbàgbé pòkè perfume tiẹ̀ wà ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ because hmm. ó tún ní í ṣe pẹ̀lú kí ni ìlera ara ìlera ara health wa hmm. tẹ́ bá ti ń ṣèdọ̀tí pẹ̀lú ara kẹ́ tó mọ̀ àwọn àìsàn tí ò yẹ kó máa wọlé sára ẹni a máa tibẹ̀ wọlé hmm, so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣàbíjẹ́ ká make sure pé kí ni o a ṣe ìmọ́tótó because o aside from because a máa ń sẹ́ pé èèyàn fẹ́ ṣoge èèyàn fẹ́ ṣoge ìmọ́tótó wà lára ẹ̀ ìmọ́tótó téèyàn bá yẹ ọ̀bùn téèyàn bá ya ọ̀bùnmù mọ bí o ṣe fẹ́ ṣe oge yẹn tó at the same time bí o wájọ wà pẹ̀lú boyfriend àbí bóyá ọkọ ẹ ọkọ ẹ mú ẹ so ó mọ̀ pé à eh, ológe wíwú àyà àtẹjọ ẹ wọ́n máa ń sọ pé tó bá dèta ni. ni oge yẹn máa wà tó bá ti wà nílé báyìí ọ̀bùn ni so ẹ jẹ́ ká máa hmm. make sure pé kí ẹ lè máa wò ó pé àtẹ bá ń jáde ẹ máa ró dẹ́dẹ́ ṣe gbogbo ẹ pé pé gbogbo èèyàn ń wò yín pé hmm. ẹ ṣe ṣùgbọ́n nǹkan tẹ̀ ń bá gbé lẹ́yìn ẹ wà fún pé ẹ lè dára nù. àwọn obìnrin kan ta tó yẹ pé wọ́n rẹ́dí láti ṣe anything fún bọ̀bọ̀ yẹn so tẹ́ ẹ bá ti lè ṣe kí ni obìnrin tó lè ṣe ra ẹ̀ dáadáa ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o nítorí pé a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ ló a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni àwọn nǹkan tí àsìyànnànà òun náà ni pàtàkì oge ṣíṣe nínú ìbáṣepọ̀ eléyìí tí a mọ̀ sí relationship ọ̀pọ̀lọpọ̀ àwọn relationships ló ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni kò lè padà old mọ́ ni kò lè padà tẹ̀síwájú mọ́ lẹ́yìn ìgbà tá a ti ṣe ilé ọkọ yá ìdá mi ilé ọkọ yá ẹlẹ́ẹ̀dá ìyá rẹ̀ sì ẹ̀ lọ ilé ọkọ ya. bá a ti ṣe yẹn ní introduction àwọn ẹbí ti jókòó torí wípé ọkùnrin yẹn lè má láǹfààní láti jẹ́ kí ẹ ní bóyá nítorí ẹ̀sìn láti lè jẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ máa wà papọ̀ ní gbogbo ìgbà láti máa sọ wípé ẹ̀sìn ni o wọn ti wọn wọn ti mọ̀ mí lé wọn ṣùgbọ́n gbà tí wọ́n ti wá mọ bọ̀dá nílé yín tá a ti wá ṣe introduction tá a ti gbé so wá tẹ́yìn náà ti gbé bisikíìtì fún wa tá a ti gbé sọ wa tá a ti gbé bisikíìtì lọ a ti fún wọn wípé ah, àǹtí ti láǹfààní láti wá sílé ṣùgbọ́n nígbà tí àǹtí wa bẹ̀rẹ̀ sí ní wá sílé ni bọ̀dá tó wá mọ̀ wípé ah, gbogbo apá àgbékọ́ wọn gbogbo ẹ̀ ló ti dúdú kọ́lọ̀ tí aṣọ àwọ̀sínú wọn tó bá wá kọ́lọ̀ yẹn ti yàtọ̀ bọ̀dá dẹ̀ ń complain wípé ah, mi ì ní fẹ́rù nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kéékèèké Yorùbá bọ̀ wọ́n ní omi kéékèèké omi tá a bá fojú ré náà òun ló máa ń gbé ni lọ igi tá a bá fojú ré náà òun ló máa ń wó pa ni àwọn ìbáṣepọ̀ yìí ló ti túká lónìí o ẹ wò ó kó tó di wípé a máa tẹ̀síwájú dáadáa ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò mi wípé kí ni àǹfààní kóbìnrin máa múra dáadáa kí ni advantage ẹ̀ wípé à kóbìnrin tiẹ̀ dress dáadáa kí ni àwọn nǹkan tí obìnrin máa kọ́kọ́ rí tàbí tí ọkùnrin lè kọ́kọ́ gain láti bẹ̀. alákọ̀ọ́kọ́ mo wò àkórí wa ní oge ṣíṣe àǹfààní oge ṣíṣe kí ni oge ṣíṣe yìí ni hmm. a lè sọ pé okay beauty àbí looking hmm, good ní èdè gẹ̀ẹ́sì so àwa wò mo wá wò pé kí ni mini oge ṣíṣe yìí hmm. àwọn dictionary fún wa ní oríṣiríṣi but bá máa wo nǹkan tó tó sopọ̀ ní pé kí ni wọ́n ní oríṣiríṣi nǹkan oríṣiríṣi ìwà tó papọ̀ tó dẹ̀ jẹ́ pé kí ni o at the end of the day first thing is the physical aspect mo mọ̀ bóyá nǹkan tí mo sẹ so first thing ni physical aspect a lè máa sọ pé nìyí. eléyìí ta fojú rí. because oge ṣíṣe fún àwọn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lè define ẹ̀ sí ṣùgbọ́n a ní láti mọ̀ ni pé first thing tó máa kọ́kọ́ wá kí àwọn ètò kù àwọn ìta àfojúrí kó tó máa wọlé òun ni kí ni o ti ìta fojúrí yìí hmm. ìta dẹ̀ wá fojúrí òun lọ́fọ́ sọ pé kí wá ni kí wá ni pàtàkì ẹ̀ hmm. kí ni pàtàkì ẹ̀ fún obìnrin fúnra rẹ̀ tó o bá jẹ́ ẹnìkan tó máa ń ṣe oge ó máa fún ẹ ní ó máa boost confidence ẹ hmm. wà á rìn wọ ibikíbi bó ṣe wù ẹ hmm. o lè má ní nǹkan gan tó really tó fẹ́ ṣe kíní but tó bá kọ́kọ́ wọ bẹ̀ àwọn èèyàn gan á tún wẹ̀ wọ́n á wẹ̀ pé ah, ah. ó lè wá máa sọ̀rọ̀ kán máa ń pẹ́ ní yìí nǹkan tó sọ but at first wọ́n máa sọ pé ah, um, um, um, báwo làwọn olóyìnbó ṣe máa ń sọ first impression first impression matters because ìyẹn ló máa ń kọ́ fi define ẹ. Ah, tálẹ́ ni wọ́n ṣe kọ́kọ́ rí ọmọ ọlọ́mọ yìí mhm. ọmọ dáadáa ni nítorí ìmúra ìmúra lásán ìyẹn túmọ̀ sí wípé bí obìnrin bá múra tàbí bí ọkùnrin bá múra ó máa ń jẹ́ kí ìgboyà ó máa ń boost múra èèyàn pé kí ni mo máa ń ṣe kinní kan tí máa wọ aṣọ tuntun ah lọ ṣàkíyèsí ṣàṣàrọ ọkùnrin tó máa wọṣọ tuntun tí ò ní kọwọ́ sápò. bẹ́ẹ̀ kò sí ẹsẹ tó máa ń ṣẹlẹ̀ sí tí ò kì í ṣẹlẹ̀ sí àtọkùnrin àtobìnrin o tá a bá raṣọ tuntun tá a wá wọ̀ bóyá à ń lọ party náà bẹ́ẹ̀ à ń lọ sí ehm, birthday àbí whatever party tá a bá ti ń lọ àwọn irú party àwọn òde bẹ́ẹ̀ yẹn a máa rí pé bá ṣe máa rìn mhm. gan ó máa yàtọ̀ kò tún wá wọ àwọn bàtà oní oníṣòó yẹn oníṣòó yẹn àwọn olóyìnbó ni yẹ walking majestically oh my god so àwọn irú kan bẹ́ẹ̀ yẹ hmm. ẹ confidence confidence tó jẹ́ kó wọ ill tó yẹ pé báwọn èèyàn ṣe ń ranjú mu ẹ ò ṣubú nítorí pé kí ni ó ti wọ̀n pé i am looking good hmm. i am looking good hmm. so ìyẹn kọ́kọ́ àkọ́kọ́ ṣíwájú so ó máa help boost confidence àwọn obìnrin and ẹlẹ́ẹ̀kejì tí mo tún máa wò ní pé ó tún máa help relationship. Hmm woman help help relationship wọn pé ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn à ń sọ̀rọ̀ pé o pé kí ni ń pé láàrin ọkùnrin o pé mm. ṣó máa ń fa ìtúká láàrin wọn ó máa ń fa ìtúká so téèyàn le lè múra dáadáa kó tún wá ní ìwà pẹ̀lú o good to go. ìyẹn maa sí pé máa gbọ́n sàn ti yìí àwọn èèyàn àwọn kan á tún ní àwọn bàbá wọn so ẹwà kan mm. nìyẹn but ẹwà ojú náà tún wà. tó bá mọ́yàn méjì pọ̀ ń sìn yín àwọn méjì jọ níwà kan náà hmm. ìkan wá ní ó mọ bó ṣe ń tún rẹ̀ ṣe ó ṣe ìkan wá wà tó yẹ pé ó dára lẹ̀ ṣùgbọ́n wọ́n níwà kan náà ọmọ hmm. gidi làwọn méjèèjì tó bá ní kẹ́ ẹ mú kan èwo lẹ máa mú. Hmm. yìí tó dùn wò yẹn òun lẹ máa mú. tó máa ṣe kó ṣe mú lọ sáàfin ọba tẹgbẹ́bi tó bá jókòó sí gan wọ́n máa máa gbaṣẹ́ wọ́n máa máa gbaṣẹ́ fún ẹni pé à ṣé ìwọ ni lágbájá bá wá à ẹ wò ẹ fún níṣẹ́ yẹn ẹ wò ẹ má ti kúrò níbẹ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú ìmọ̀ ọmọ yín ṣògo rẹ̀ nìkejì ohun tá a sì yànnàná òun náà la pè ní pàtàkì oge ṣíṣe nínú ìbáṣepọ̀ àlejò mi lónìí àwọn náà sì ni omidan ọlọ́ládé àgùntàṣọ́lù.